àlàyé nípa ṣe hajj náà ni ìlú Buhari ṣe àlàyé fún wa bí ṣe ṣe ọlọ́sùn bá ọ̀rọ̀ sálám lè ṣe hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ ní oyè ọdún nígbà tó yẹ fún ọlọ́wọ́ ọba ní oyè ọlọ́gbà lè mọ̀ ọ̀dà tí ọlọ́mọ ti dàpọ̀ àlọ́mọ fún wa àwọn tá bá sọ̀rọ̀ sàálà tá a náà ti ṣe àlàáfíà owó àti ìdílé ọdún yìí àti ìrọ̀rùn tí a ti fún صلاة القرآن الكريم على لا إله إلا الله نعم بعد قيام ربي عرب كان عربات ومقايدات أبوهات قال إمام البخاري رحمه الله باب التجارة أيام المؤسن والبيع في أصوات الجاهلية باب كما سولفت من شاد لو àwọn ọjọ́ tá a máa fi ṣe háàdì kó tó a máa sòwò lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á ta lọ kẹ́ máa sí kàrírà ní ọjà àwọn jàìlíà àwọn ará jàìlíà láti kò sí wọn wọ́n láwọn ọjà tó ń bọ̀ sí ẹ̀kọ́ ìgbà tajà kí قال عمرو بن الدينار قال ابن عباس رضي الله عنهما قال سيدنا عبد الله بن عباس رضي الله عنهما كان ذو البجاج وأقال مسترى الناس في الجاهلية قال الله آه، سيدنا عبد الله بن عباس أني ذو البجاج ذو البجاج هذا àwọn ààyè tó ti pẹ̀lú láyé jàìlíà tó bá àwọn ará jàìlíà àwọn ààyè ọjà wọn ni jàìlíà alámúnáyà gba ìsìlámù kàánà mùsàrí ohun sáàlì ní ti ìsìlámù wá dé àwọn mùsùlùmí láàpù ọ̀gbọ́n àwọn àgbà fẹ̀rẹ̀ káfíńtà káfíńtà káfíńtà ọ̀fíìsì máa tẹ̀lé àwọn ọmọ bí níbi àwọn àyíká àwọn jàìlíà ti ti padà wọ̀nyí فكانت تسبب سماوات ثلاثة يدخل عليكم جماع كسيرا وسنيو كسيرا وسنسلا أن تكتبوا فضلا من ربكم قال في هذا كتبوا يا ضلال كتبوا كتبوا أشياء كتبوا كتبوا منها في مواسم الحاج كتبوا الشهاد هذا سيكون حديث ìjànìjà láti hajj ìdí àjẹ́ lọ́wọ́ ó dé wa ọlọ́mọ sákìlọ̀ èyí wọn lọ́wọ́ bàbá òfin mi ní wọ́n hẹ́wọ́ ń lọ ó ní àmọ́tọ́jú pé òwò yẹn ní ọjọ́ ìgbàlọ́kẹ́yìn ìjẹ́ hajj yẹn ní ọjọ́ ìgbàlọ́kẹ́yìn ìjẹ́ kùdíwé ẹnkúlímẹ́tò lásìkò hajj nígbà tí ń ṣe kádìrì tó fi gbé àwọn èrò ní kàbókàbó lásìkò hajj kò sí àbúrú mú yẹn ويقول أن تتعاب تتعاب فأن وأكبروا من كتاب الدنيا كل بريء وجه القيامة محتاج كل لو أنت أن الإنسان عجب سيارته فحاج أدوي ذلك وأن متصمين سيشيك أبو كابون المسيحاج نفس هذه الجوانب وفي أمرة في ما نية أمرة ولا حرج da nuna kuke mura ku saburun bai kafin yadda kuke kasulo ibada alhaq wal umura da ce kuke da ke dubala kauna ne hada kuke mura ne kukewa ba su ba su bayan kuke da ya fi reward da reward kuke da aji abokin mura kuke ba su tsoro yana tobin kawai kuke kawo masu ji da babu kare kuke mato kuke da kalaga kai ta tsoro wuya pe يذكر كثير بابا نحن هلا جي أوديوا الله تعالى إمام بخاري رحمه الله باب إدراج من المؤسس باب كما يقول فشهدت وابقوا المتحكم على السبيين حدثنا عمرو بن أفسن عمر بن أفسن حدثنا أبي حدثنا أعمش حدثني إبراهيم عن أسود عن عائشة رضي الله عنها قال ما واسيد عائشة رضي الله عنها قالت حاد صفية ليلة الظهر تذوق ولدك مكة جوان نبدأ في صفية باش الكوس خلاف الوغاني ما دام يقول على عربي إذا كنت باسا قال لي ستراف in fact àwọn akáda ní láti ẹkù láfẹ́ra bíbí àárọ̀ inú ọ̀rẹ́ tẹ́ ẹsẹ̀ wọ́n fẹ́ kẹsẹ̀ kó gbà títẹ́ àṣùgbà ní ọ̀gbẹ́ yìí ní kẹsẹ̀ gbẹ̀yìn ara ọ̀ ẹ̀kẹ́ ṣùgbà àṣà kẹsẹ̀ ní tawaf ọ̀gbẹ́ the last thing tí ẹkù ní kánà ní fún tawaf ọ̀gbẹ́ tawaf gbà tawaf dágbére ó di èyí dábàrà àwọn ará Indonesia ní Maka àánú wọn lè máa wọn gbọ́ sí tọ́ba báyìí ọ ẹ̀yìn mọ̀ fi rìn lọ ẹ̀yìn mọ̀ fi rìn jáde kó nu bàbà mọ̀ gbọ́ mọ̀ sókó mọ̀ sókó nítorí ẹlòmíì fún twenty years ní ti ti dá wàhálì yẹn jọ àwọn ní special bank system fún yáàdì nígbà lóbi máa dá owó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn báńkì fún àfọwọ́ rẹ̀ sọ̀wọ́ fún àfọwọ́ rẹ̀ báyìí o owó àbíyẹ báyìí ìgbàláwó àwọn ìgbà fún ọ̀sọ̀ láì 15 years láì 20 years àbúrò rẹ̀ tó wá kúrò ṣe àti wọ́n fi indonesia sí mọ́ta 18 hours ní 18 hours gbọ́nà ni àwọn láti máa nígbà ìgbàdé mọ́ta 5 hours gbọ́nà ni wọ́n ti kánú fún àwọn africa hours ní ìgbàdé gbọ́nà 4 hours gbọ́nà ni ẹ̀kọ́ ọ̀táwọn yẹn fi súnmọ́ ẹ̀rọ fi súnmọ́ mọ́ta ó di àwọn láti máa 18 hours gbọ́nà ni tó wà lóbi for fifty years ní ìmọ̀dáwó wọ́n mọ wọ́n mọ ìjọba ìwọ̀n ìjọba ìwọ̀n ìwọ̀n sọ́kọ́ ìwọ̀n ìjọba yìí ó di wa ọ̀pọ̀lẹ́ nìkan ó lọ pé eighteen years ago ló ti bá ti hajj ló ń gbọ́n kó wá ní sí èyí ó di wa ló ń gbọ́ ọ̀pọ̀lọ́ yìí wa ó ti wá àwọn àti sọ́kọ́ bá kàlẹ́ láti wá a wá ṣe oṣù lóògbé gbogbo ما أريني إلا حدثتكم wọ́n sọ báyìí pé ìfúnpọ́nìkà ìmú ní tí màá dá yín lò ìfúnpọ́ àwọn ìyàwó àdìbò ìgbà pé màá dá yín lò wípé láì ṣètàwá fún òun fún òun lè so ìgbà ìdúró láì fún òun nígbà tó parí ìtọ́ oṣù tó tàbí rẹ̀ ṣètàwá bí òun ni olùsọ̀tà bí tàwá bàtà ni pé lórí tàwá kìí ẹ lè sọ̀rọ̀ ìgbà bí òun ti bẹ̀rẹ̀ máa di ẹni kí ẹni ẹlùwàlá kí ló ti tọ́wọ́ ó di wà ẹni kí ẹni ẹlùwàlá kí ló ti tọ́wọ́ ọ̀hán ó ní mi ọmọ ẹ̀rọ ló ti kọ́ akara alka akara alka níbi a ọdún ìjà máa gbinu ìgbìlágbá ni àwọn ìjà ìyá máa tó pélé kí ló bá láyé ẹ̀dùn a ọdún ìjà máa gbinu ọ̀pọ̀ ọ̀pọ̀ yóò mọ̀ náà sísà sí òsì tọ́wọ́ fún nípa adúrà ní ọdún ìdìtọ́wọ́ fún un.

في طواف الوداع بسبب رمس من طواف الإفادة جدا حاج محاج في أبعثي دجاني قدوسي الجبار فضيمة عليه وعلوه دبار دوان ميلو لولو ويا كانسو فلايت لين قدوا دجاني قدوسي فالسي اجتهادي لا فعوا أدفايت بان وبرين سايكي لو سيارة فا ìgbẹ́kẹ̀jì wọn ni wọ́n sọ́kò jọmọ́ra tí wọ́n mọ nítorí àwọn obìnrin wọ́n ti tọ̀lé ṣe tawaf wọ́n ti tawaf ní ìfádà wọ́n ti fi ìwọ́n kọ́ parí ṣe hajj àwọn nù ṣáàjì bá tilẹ̀ nígbà táyé yẹn ṣáàjì nù obìnrin ní wọ́n ṣe hajj lọ́wọ́ kò ní ẹ̀kọ́ òjò ìdílé nǹkan oṣù òun títà kan àjọ ṣe hajj nù ìgbà bá ti tàbí rò nígbà tó ṣe ọmọ rà tẹ̀lé oúnjẹ ti bára kó dé parí mọ́ra wàhálà yẹn kò fẹ́ẹ́ mẹ́fún kẹ̀kẹ́ sílẹ̀ parí mọ́ra ó délé kọ́ bọ́ ara mi rẹ̀ bá nígbà rẹ̀ jẹ́ wọ́n ní kọ́lọ́ tẹ̀mọ́tẹ̀ ọ̀nà tó ṣe ti kí ní sùúrù parí àìdọ̀ rẹ̀ wọ́n ti ní ti pa àwọn ojú rẹ̀ parí àìdọ̀ rẹ̀ lọ́parí àìdọ̀ rẹ̀ ọ̀wáwẹ̀ ó wà lọ fún ìdá àìṣà ọlọ́tún tó máa ṣe ìdá àìṣà ṣe ó wọ́n máa fi ọ́nkù dára bí àìṣà ọ́nkù wà lọ bẹ́wà lè gbé ara bí rẹ̀ mẹ́ kó wà ṣe múra rẹ̀ ó di wà bí i nǹkan ṣe ọlọ́mọdé àkùrọ̀ yìí wà ọmọ àìṣà ó fẹ́ wọ́n mọ́kànlá yìí náà ni bali post rẹ̀ abu ẹkún kí ló dé olùkùnrin máa lọ lé pẹ̀lú umra àti hajj èmi máa lọ lé pẹ̀lú hajj nìkan kí àlejò ẹni àbójúkàrọ̀ عبد الله عبد الرحمن أبو بكر أمايات أم المبتدعين بتاع حرم عمر بفاجة بكرين بيه حرم يراتي بحج حلم يقول ومنه حرم ودع قال قال قال مراد káwọn òbí bá lè tó sùn wọn kó fi yé wa ló mú bá sọ yé wa. wọ́n á lè fi sùn lọ. káyọ̀ lè fi sùn bí sílẹ̀ kí o tó mú ká yẹn kí o tó yẹ ti bàjẹ́ ní oṣù náà tó lọ sí lọ sí ìdá ìṣẹ̀lẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dàbí káyọ̀ jẹ́lẹ̀ yẹn ó sì fi yẹn ṣe odiwa arab ló dúró sílẹ̀ ilé kejì haram yẹn kó mọ́ra ló dúró yóò àkéjì sí hajj àpèjú ìwé ni ìdílé kàdé on third of zulhijja wọn lọ bí omi síta ìdílé kọ́kàdé on kọ́wà lè fi múra kọ́wà sí múra ló wà ní kò ní kọ́wà bí kí kàwá púpọ̀ fọ́ ara mi ló wà ní kò kiri kàṣù ó ti kọ́kàdé ṣe àbújá ló fi ṣe kò sí múra yẹn. ìlú àwọn ọ̀nà arabi yẹn ìlú kòsì yẹn tí ó fi bọ̀ sí yàrá fà gbogbo eléyìí kò ní lọ́wọ́. ó ti àdéhà ìmúra ẹ̀ sí àníyàn kí ni hajj tí wàá parí hajj arabi yẹn ṣiṣẹ́ fún hajj nìkan mọ̀ ó di ó di ìgbà àlè bí arabi ṣe ọmúra nípa ìdèhìn ó di wa ó di rí nìyẹn. Allahu ta'ala ó di yé wọ́n nígbà tó bá ń ṣe hajj lọ́wọ́ tó wá rí nkùsù ní lè ṣe tọ́wáfù tọ́wáfù ìgbà ní wọ́n á padà sí tọ́wáfù. ẹ̀rí náà tó lọ sí àràfà yẹn pẹ̀lú ìkóso yẹn kíkọ́ kò gbogbo ẹgbẹ́ kù ní àmọ́jú mẹ́ta dídá nínú ìlú tó bá tó wá jáde bẹ́ẹ̀ ọlọ́run gba àtijọ́ fẹ́ ẹ̀jẹ̀ síta bá wẹ̀ kó a ti tọ́wáfù ṣe hajj kí wọ́n ṣe ìpàdé mìíràn wọ́n wà ń bẹ̀ jù pẹ̀lú ìpàdé ìpàdé kẹrin níbi tókè mi ti tẹ omura nísì oye tàwa fún ọba àjọ̀dọ́ láti tó fi àmọ́ òun náà nígbà tó bá mú sẹ́ni tó bá wà kí òsì ìkẹ́ òsì ìlú ẹ̀rọ ni àwọn gbogbo ìgbéyàwó àfa mùsùlùmí ta ó lè máa ti pẹ̀lú nǹkan oṣù ìṣètàn mọ̀gbáyà làdárì ìfà sàfà àti dárò à ó lè jẹ́ olùjọ́lá tọ̀tí àkọ́kọ́ máa ṣe tàwáàfù nàgádó sáyù olùjọ́lá tọ̀tí ti sàfà ti mọ́rùwà ó jẹ́ wa pàtàkì sínà gba géètì sàfà ti mọ́rùwà orí tó kọ́ ní máa sí ìgbà títí dédé ó ti tó ìgbé kò sí ìgbé máa bèèrè lọ́wọ́ àmì fàjọ́ ẹ̀ pé yá rasulọ́lá mùsùlùmí ìjọba ìkíláàdù ní oṣù gbà lẹ́bi ti sàhárà ó parí ti dúró sàhárà ó kò fi sàfárí sàhárà àti ní àti jẹ́ tí ó sì a sọ̀kò kí حدثنا عامش عن إبراهيم عن أسود عن عائشة رضي الله عنها طلب مواسيد عائشة رضي الله عنها قال خرجنا مع رسول لا نذكر إلا الحج قل عبد عبد الله صلى الله عليه وسلم قال لم ينتمي إلى بميقات له فلما قدمنا أمرنا أن نحل ما عاد ما قال فلما كانت ليلة المسجد wanda wa bi haƙƙun maka ana tafiya tafiya wa kirtos binta yayi abin hayayi قال النبي صلى الله عليه وسلم ألقى أقرأ آه يدعوني يدعوني أردم بني ما أراها إلا أبسطنا أبسطنا وبيان بقى يريد يدعوني يدعوني ثم قال كنت تفتي يوم النهار وأنا نعم، أعماه بديس طواف الإفادة جهاد من جوابنا أولي قال نعم قالت نعم ونبالي قال فانفر جئت ماله كنت ألقوك وقادوني قلت يا رسول الله إني لم أكن أحللت وطعامي ومسيب بهر من إليه قال اعتمري من التعيم قال له التعيم تاويني ìjà ìṣà ojú ara mi lọ lè ti fi ìlú ara mẹ́ fàtírí ìpìlẹ̀ mi tẹ́yìn ọ̀rọ̀dá máa ha àfúhà ọmọ ayára pẹ̀lú ẹ̀ ọ̀làkìnà ohun jẹ́lẹ̀jẹ̀ wọ́n á bá a pàdé rẹ̀ níta ti pàdé títí tó ti parí ṣe àárín tó parí múra rẹ̀ ara mọ́ ibi kí nǹkan ní kẹta ọ̀kọ̀bà níta ti ní ààyè báyìí báyìí báyìí ni àbójú díẹ̀ ụdị bẹ́ẹ̀ wàgbà iṣẹ́ àti wàbà ń Allahu ta'ala alam àbá ní ilé ìparí báàbù hajj a bá fẹ́ ديوا اصلا دين بفو قال ابن عمر رضي الله عنهم انهما عبد الله بن عمر بطي ليس احد الا وعليه هجه الامراء السنه كنا كسوم قلنا اكيد في حورا يعني في سهاد الامراء ليس احد الخصوص بك الا وعليه هجه الامراء ثلاث بكم سهاد الامراء قديوا وقال ابن عباس رضي الله عنهما أنها نتها في الكتاب ترى لهم قام بقول القرآن قال ذاك وحالة قوم القرآن واتيم العاد والأمر لله أتفاعد أتفاع في الظلم لأنه سبحانه وتعالى يعني وقيم الحاج والعمرة لله الشهاد العمرة في تكري مولوبا أخبرنا عبد الله بن يوسف أخبرنا مالك عن سمية مولى أبي بكر ابن عبد الرحمن عن أبي صالح تمان عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وكان أبي هريرة رضي الله عنه الأجلة في الأمرة إلى الأمرة وفارق لما بينهما هي بس أمرة كان أمرة مي بسيط الآن نوقع يعني لفيا المدار سنين الفرق ولا حد مرور ليس له الجزاء إلا الجنة بس مبرور أجل وسيوه هو شديد nígbà tó parí ṣáàdì ẹ̀kọ́ sí pọ̀ sí owó ẹ̀ṣẹ́ kankan lẹ́sẹ̀lá ó dọ́lá láti fi ṣe ṣe ilẹ̀ jìnnà ìṣẹ̀lẹ̀ jìnnà ọlọ́mọdé àṣáàdì wa ní adìmọ̀bùrò 1774 قال إمام بخاري رحمه الله باب من اتحرى قبل الحج باب من تشي عمره قبل الحج باب من تشي عمره قبل الحج حدثنا أحمد بن محمد أخبرنا عبد الله أخبرنا ابن جريج أن إكرمة ابن خالد سأل ابن عمر رضي الله عنه عن الأمرة في الحج قال إكرمة ثم خالد عبد الله بن عمر في دوني نتا فيها في أمرة بن الحج قال لا بس قال إكرمة قال ابن عمر لتقرأ النبي صلى الله عليه وسلم قبل أن يحب حدث عمر بن سياج حدث عمر بن سياج وقال إبراهيم بن سعد عن ابن إسحاق حدثني إكرما من حال سألت ابن عمر بن سعد ونباني ابن عمر يعني حدث عبد الله بن عمر رضي الله عنهما حدثنا عمرو بن علي حدثنا أبو عاصم أخبرنا ابن جريج على إكرمة بن خالد قال ابن عمر بن الصار من أبيل وعبد الله بن عمر إلى سبايس من جيبين قضيوا في يوم الناس أمرنا بلغ بلغ بلغ هاش bàbá òfò من ní sọ́la ìdílé sí ìgbà ìpé àbúrò láwọn tí ó múra sí ìgbà ìpé لماذا لم تدير على الأوكل إذا كنت تقرأ براتيتي أقرأ مقبول لا بأس ما تقول نافلة على الفرد إذا ما تقول نافلة على الفرد مرايا قديوة وليس مراد البخاري كما قبل أن يهود في سنوائي أي كريكية تسي تفكتو فرسكتو لما جبنا لو في يوم حاجة راوي ìrìn àjò kò lọ sí umrana ìjáàsì ìrìn àjò bí kò lọ sí nínú ìsinmi gbà kára imam buhari kam ìtàmọ̀rọ̀ nàbí islam ájì kí lọ sí láyé rẹ̀ ó yẹ ájì kí lọ sí láyé rẹ̀ ájì káyẹ̀ rẹ̀ ní torí àdúgbò ìsàn kálíbi sí madina ni wọ́n ti ájì lọ́rọ̀ yẹn ájì di ọ̀rọ̀ yẹn ájì di ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ lókè ìsàn kálíbi sí madina ó ti yé wa wọ́n ṣe múra àmọ́ kò sí àdé ló bá yẹ ọdún kẹsàn-án àwọn kẹfìrí náà ti wà mọ́ta ń gbàdà ìgbà yẹn òun fẹ́ sí àdé òun lè fi mọ́ òun fẹ́ sí ìgbà kẹsì wà mọ́ta ìgbà àwọn kan sì bí ìgbà gbèsè àmì ìwà hàn ẹjọ́ kan sí àmì ìwà hàn àkọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ àìsàn ti wà yìí ìgbà àwọn kan sì bí ìgbà kan sì bí ìgbà lè fi hàn wọ́n wà ní mọ́ta yẹn wọ́n wá sọ̀tún

إن الله الجل نوبة جريء من المشركين ورسوله نوبة بلوج شارع كمسين تبقى مقدار كفيري أتمنى أتمنى أتمنى هذا حقوني هو بك الوار أنا مش كان ملسهاجتي قولي رابع الجنة خمسان دي الزيبي أسبوع جدا كلا تبقى بينا الوار ìgbàgbé gbígbé láti àràfá làwọn ọlọ́pàá ti fẹ́ àrùbá ìlọ tó wà láwọn àfọ́jọ́ kẹwàá zulhijja tó káyà tó wà ní sọ́kù máyídà al-yawma akmaltu lakum dinakum ìṣúná abúkà ti bí gbàgbó ẹkùn ẹni wọn bí abúkà ti wọ́n gbogbo nǹkan ti rẹ̀ ọ̀tọ̀ tó ní ìṣúná ọmọ ìgbà yẹn tó wà lóhùn tó lọ sí wa wọ́n ti lọ́kùn islam adina òyìn yọ àwọn èèyàn tó ní òyìn ní àwọn ọmọ rẹ̀ pé kìlá tamma shay'un bada anaqsu tí kí wọ́n ti dé òpin orígun máa dínkù wọ́n lè kàn ní pọ́ǹpù ní ibi jẹ̀ríkà lọ tó yín mi sínú ẹ̀tọ́ láti kú tó dìgbà wọ́n lè máa lọ bí kú pọ́ǹpù ẹ̀ kí wọ́n máa dínkù ní àgbẹ̀ máa ẹ̀ máa pọ̀ sí kí wọ́n máa dínkù ìgbà máa lọ ẹgbẹ́ ẹ̀kọ́ ni kìlá tamma shay'un bada anaqsu ó lè fura pé pẹ̀lú ọ̀dọ́ wa dúkẹ́ yìí òfin nìyẹn ló ń bọ̀ mọ́ lọ́rì tó ọ̀n jẹ́ ọ̀nẹ́yìn ìzùlẹ̀ ìjà ọ̀sẹ̀ níbi káyà ẹ̀ nílé àyà kẹ́kọ́ ló ti sẹ́yìn tó náà ni àyà tó ń sọ bàkàrà fún yóò ti dúró sí ìbúra ìgbà pẹ́rọ tó ti pèsè ọlọ́ọ̀ba wọ́n ti sàkíní ìsàkíní náà ní bẹ́ẹ̀ sí ní ẹ̀ka ọjọ́ tó ti pèsè ọlọ́ọ̀ba fún ọ̀tàlá fún ọ̀tàlá قديرة نو اسو أو اسو ربيع الأول اسو كاين نعم اسو كل عيني كون كبار كون كبار بيه كون كبار كون بيس كلا كون كبار ونولوبا قديرة اسو قد كتير الإسلام في الجاهيري كبار على قد كتير في العيني كبار بسي ما هاد كتير بس قديرة قال إمام بخاري رحمه الله باب كان في صدر النبي صلى الله عليه وسلم داود قبيله هم بطل الإسلام شيء حدثنا قتيبة حدثنا جرير المنصور المجاهد قال دخلت أنا وأروى بن زبير مسجد قل إمي المجاهد أروى ما زبير أو مسلسي فإذا عبد الله بن عمر رضي الله عنه جلس في إلى هجة عائشة قاري عبد الله بن عمر gbẹ́gbẹ́ yàrá mọ̀mọ́wá sí ilẹ̀ àìsà báwo lè ṣe ájò rẹ̀ báwo sọ́dá pé yàrá ẹ̀ tó ti tara mọ́tíláṣí tí bá mọ́ tara máa fi náà kọ́ ilé àlejò sílá ó di wa nígbà tí bá ti wá expand kí n tútù ọjọ́ tara máa fi fọ́yìn náà máa ti sọ lórí òfin méjì ìṣúná tó dùn wa lọ́wọ́n àwọn ètò kí fọ́n ti dùn á máa fi قال فتعلناه عن هذا هو بلاب الأمة يروه الونكية قال بدعة البدعة عشان يكون في كل ونكية ثم قال وقام حيثك النبي صلى الله عليه وسلم بين محمد المشاركي قال أربعة من أربع جانب هيدعون في رجب وكم لأنه ستنسي رجب وقرينا أن رجب عليه أواقف وقاقف وقاقف وقاقف وقاقف bí gbèsè múra nù rọ́jà ní àfẹ́ ọdún tuntun ìṣẹ̀lẹ̀ ìgbàn àìsàrọ̀ bí ọdún mọ̀mí ní ìlú ìjìrà àwọn bíro gúgbẹ̀dùn máa wá sí gba àìsàrọ̀ yàrá yìí àtàrà orúwà orúwà tó jẹ́ bí ọmọ zubairu zubair ìyàwó rẹ̀ asmáwò asmáwò òun ni ọmọ àyà mọ̀mọ́ wá sí dáa àìjà ọmọ wọn káàlà wọn tẹ̀sí kúrò wọn jẹ́ sí ìgbà wọn ó bí wa kúrò àyàn wọn bèèrè lọ́wọ́ ọmọ àtúntò yá ọmọ àwò ọmọ wa o yá ọmọ mọ̀mìnín yá ọmọ mọ̀mìnín mọ̀mìnín ala tasma'ina ma yaqulu abu abdurrahman ọ gbọ́n kí abu abdurrahman wí ni yani ibn umar kala wama yaqulu sọ́kọ̀ ma yaqulu inna rasulallah sallallahu alaihi wasallam kubra al-arba'at mu'amarat يجوني على بسلام في أمراء هاري إذا عدنا في رجب فقهم من رجب قالت نبي يا رحم الله أبا عبد الرحمن وما قصة عن أبا عبد الرحمن ما ترى خطا إلا وهو شائد السياج عمر بن عبد الله ما بعت لي وما تمر في رجل قط النبي صلى الله عليه وسلم ó di wa ó di wa pé àgbà ti dé ní kò ní ìṣòwò ìlà ìbẹ̀rẹ̀ ọmọ ó di wa àbẹ́kú tó tó sọ pé kò rí bẹ́ẹ̀ ọkọ̀ ọ̀sàbà kù ìrànlọ́wọ́ abba abdulrahman àwọn kò bá sàlọ̀ bá abdulrahman kò máa alúmọ̀ ìkìlẹ̀ àwọn múra kà kó àbẹ́ òkú múra bẹ́ẹ̀ sẹ́sì sàlẹ̀ kò mọ́ ti sí o àmọ́ ọ̀rọ̀ àwọn sàbà tí anábì ò sọ̀rọ̀ pàpà bí example sàbà tí kírun ní ẹ̀yìn anábì sàkúlám wọn lọ sí násílà kírun fún àwọn ìjọ ẹ̀ anábì ò dẹ̀ sọ̀rọ̀ ń pa ìkí kí ẹ̀rí lè máa sì ń ṣe bójà. bí wọ́n bá sọ ìtakò wọn lẹ́yìn tí ìtakò kò sí ẹ̀rí wọ́n bá sọ ìtakò kò sí ẹ̀rí kò sí anábì anábì kò sí ẹ̀rí. àwọn ìtakò kò sí ẹ̀rí kò sí anábì kò sí ẹ̀rí ẹni sábẹ́ yẹn àgbàlagbà àfáàní ní àwọn sàárè wàá bù bẹ́ẹ̀ wọ́n lè sọ pé ẹtí ní wọ́n dùn àwọn àlùfáà mi nípa halal àti haram lawful and unlawful ti ọ̀hún ni yóò nà lẹ́yìn náà lẹ́yìn ìṣòwò pé àkàmà ó jà ní ìsìlámù tó máa tọ̀lé sílẹ̀ ọ̀tún àwùjọ náà náà wò ó ní máa ń àlẹ́ yìí wà àṣàbí ìṣòwò ọ̀rọ̀ àṣẹ tàbí ìgbàdílẹ̀ ni pé bí àwọn èèyàn lè yẹ ẹ̀rẹ̀ ìjọba ẹgbẹ́gbẹ́ta wí pé èèyàn lè sí oúnjẹ lílò ṣe ní àbújáre ti sáré rẹ̀ bí ọ̀rẹ́ àwọn àmì ọ̀fẹ́ kú ìgbọ̀fẹ́ àti ẹran tó ń kún sí ẹran tó ń sí ẹ̀ kún ojú kún sí báwọn obìnrin àwọn àrùn ẹran tó dà àbújáre ti sáré rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lórí ìtàkùn ọ̀rọ̀ níbi Muhammad sọ̀lá sílẹ̀ àti pé ọ̀rọ̀ yẹn ní ìṣìkàlẹ̀ ni nígbà tí wọ́n gbèfárí ọkùnrin àti tíìsì àtàkùn àìjọra lẹ́yìn tó di tíìsì àti ti kú àbúrò ní gbèfárí tó kú nígbà tó ti di àbúkẹ̀ wá àbúkẹ̀ sàn ní àbúrò ó ti gbogbo tàbókù wọ́n ti tún gbàgbọ́ lójú ogun yẹn bí wàá rẹ̀ sí wọn pé ilẹ̀ sahara gbẹ̀yẹ̀ mi ìyẹn wà bí ten kilo bí alẹ́ máa ń lọ́kà àlẹ́bí wàá rẹ̀ kìtì nípa ọlọ́ọ̀ kán bàrẹ̀ kún júndà fún ìdúnàdà ṣe wàdà àbúkú wàdà kàìsí gbọ̀wọ̀ kọ́ júndà fún ìdúnàdà yàrá àbúkú bukari wọ́n ni kọlọ̀ dáni ìgbà àti kú wọ́n ni kọlọ̀ dàkú. Wọ́n tó ti ṣe lóòótọ́ ọjà àbúkú bukari. المدرب الفلاني رضي الله عنه ممكن تبدا عثمان بن فاش هو الدرجة كم مدينة درجة كم وعدي لتكام وعدي ولورو ولورو وعدي دافو بوبو وعدي دنيا وتقدم ولا سياج orí àwọn ẹ̀rẹ̀kẹ́ ló kù di nínú ilé kúmúlùkúmù yẹn wọ́n fọ́rọ̀ láti ààrẹ tí kò máa lọ ìyàwó ẹ̀ wá lọ sí gbangba ojú ọ̀nà bí main street náà yẹn máa gbà tó kọ́ wá ẹ̀pọ̀ wọ́n pàdé sa àwọn sàbí kan wọ́n náà ṣe àjì wọ́n di dàrí bọ̀ wọ́n pàdé ẹ̀ lọ́gbà ní ọkùnrin ọkọ̀ mi nìyẹn tó dákọ̀ rẹ̀ àbúgbà ìgbìfà rẹ̀ ah ìfà wa ni àbẹ́yẹ̀ wa tẹ̀lé wọn ọwọ́ ìgbìlẹ̀ òkú

àwọn obìnrin tó ṣe àdébí sí ìyẹ́gbẹ́gbẹ́ bí òbí mi. ṣe àdébí sí kó kọ́ ẹran nínú fún mi. ṣáàtì àbúkọ́ ìbálẹ̀ rẹ̀ ó yẹ kí wọ́n ní. akọ́wọ́n wà láṣìkà náà lọ mà sí àbúrò lówó ó di màmá wa màmá tó dọ̀la alájà mi nira ọlọ́ba fún ìṣòwò ó ní kí a rí ojú fún wa ní ó wà ní pé àmọ́ ìtumọ̀ àtàyà ìṣe sí kalẹ̀ àkọ́m kàmí o ìtumọ̀ àtàyà làkọ́ ọkùnrin àtọ́dọ̀ ọ̀sán fún àyè nípa rẹ̀ ṣé ń lọ nípa ìtumọ̀ àtàyà ìfà ó ní ìwà àkọ́kọ́ sí nìyí ó ti rọrọ̀ fún oníkọ́lá ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ tó fún ẹbí tó ẹ̀wọ̀n tó ìtàkùn bí òun ó náà kú sàrò náà nígbà bí i kọ́ bèèrè wàhálùkùn sọ́lá ọ̀rọ̀ umra tí àdúgbò táyà na náà ṣàtọ̀ yẹn bẹ́ẹ̀ náà wà ní àbí mẹ́ta bẹ́ẹ̀ ni àwọn ìṣúná rọ́jọ̀ ń bọ̀ alákan sọ pé dàkà sí kọ́nvín dùdùkú mọ̀ yọ àwọn bí sálárì ẹ̀nà wọ́n gba sálárì wọ́n yọ bí sálárì wọn wọ́n fi ìpàdé ilé ìwọ̀n àwọn ọ̀gá àgbàlódìrì ilé ìwà tó ti kọ́ fún àyìn ní pé àwọn ọ̀gá ẹgbẹ́ ẹ̀ràn tí wọ́n ń yọ sálárì wọn kó máa yọ 2.5% lọ́gbàtà ní àwọn ṣòro sí inú ìṣòro ti pé ọ̀rọ̀ aláàpẹ̀wé láti wọ̀ nìkan lórí wa ló kára ní ẹ̀rọ wọ́n nípa one million plus ní àwọn kọ̀ọ̀kan àbí ẹ̀kọ́ nítorí owó zakali sí one million and twenty five thousand one million twenty five thousand owó zakali ní kílẹ̀ káwọ̀ owó ó di wa náà aláàkọ́ mi lẹ́yìn náà owó yìí láti pé ọdún kan lọ́wọ́ yẹn ó yẹ àwọn olùkọ́ láti borí owó yẹn so the staff zaka one million fifty one thousand ni one million fifty one thousand ni fifty five thousand one million fifty one thousand six hundred twenty ó di yẹ wa náà so láti ó yà ti pẹ̀lú àyè lẹ́yìn àṣàwọn olùkọ́ àti gòrí ẹ̀ ó di kílọ̀ sí kọ́ rẹ̀. Ìgbà tó jẹ́ yóò fi two million lọ́rùn fi kò ìtọ́jú ìfúnrajà by this time next year ní on twelve of ìrọ̀lú ìfúnraní ọwọ́ arípé owó tó fi kò tó wà lọ́wọ́ rẹ̀ gan-an ó wọ two million plus well ọ̀sẹ̀ mi tó yẹ bá ti wọ three million ọmọ tó yẹ bí nìyẹn ó ti èrè ní oṣù lọ́yọ̀ ìgbàgbà lórí ẹ̀ owó yẹn mọ̀ bí ó ti pé ìyá tó bí mẹ́nu ọjọ́ ìgbà pẹ̀lú ẹ̀ ó ti yé wa ọláwù àlàmà. àfáàyàn tó ń sọ pé ọ̀pọ̀ àfà lórí owó náà sábà emphasis lórí nǹkan zaka òǹgbò um, ni ọ̀rọ̀ àwọn àgbẹ̀ ìbéèrè nísìn tí ọ̀pọ̀ ti dàgbà sí omi kí ni àlàyé nípa báwọn tí wọ́n yọ zaka àwọn àgbẹ̀ ìgbà kan máa ń pẹ́ di àwọn tó ń fà nù. àwọn àgbẹ̀ náà àwọn èèyàn yọ ọ̀sán lórí nǹkan àgbẹ̀ ọ̀sán ọ̀sán ọ̀sán lórí ẹ̀ àwọn bàálù àwọn fúlàní òkúta dáwà ṣé usman lè sí ní dáwà ismaila idris ní jos iṣẹ́ náà lọ́dù ní ìṣẹ́ òsìn àwọn fúlàní ọlá pé fúlàní lòun tí máa ń sìn báàgì pẹ̀lú ilẹ̀ fúlàní ìdíje fúlàní àwọn fúlàní máa yọ ọ̀dọ̀ gan-an lórí ìṣẹ́ òsìn wọn ó ní ìdí wọn yọ nípa nǹkan ọ̀sìn ní ìdí wọn yọ nípa àgbẹ̀ tí ìgbàgbà tí ń ká ọgbìn tó fi àgbàgbé kí ṣe títí ìgbà ọdún kan bá àti ẹ̀mẹ́ta rẹ̀ bá ká ìbí oko ní ọdún ìgbà ń ká ìbí oko yẹn náà lẹ́yìn ìgbàkà rẹ̀ tó máa àti ìbí bá àti ẹ̀mẹ́ta ọkùnrin tó ká òyìnbó advance nínú ọlọ́ọ̀dọ̀ àrùn wa láti ìgbàkà rẹ̀ tó ìjọ ọ̀gbìn ní ayé ìkẹ́ òde aláàdùn kí ẹ máa dùn lórí yóò ti tí láti tòmátò ní ti kò lè zakari lórí àmọ́ bíi ráì ẹ̀sù èrè zakari lórí bàtà sùn lórí owó ẹ̀ zakari lórí àmọ́ bíi ráì bíi zéèrò gàgà kó tẹ̀yẹ̀ máa zakari lórí ni ó ti wà kọlá òtún ara rẹ̀ náà. ẹlẹ́rẹ́ ọdún ìgbàlẹ̀ ìgbàlẹ̀ tí wọ́n kó kalẹ̀. Kí súná ọ̀dà tẹ́ máa ti gbọ́ ìlọ tó lọ bùkà lọ́pẹ̀ kan ni. Bẹ́ẹ̀ni, ọjọ́ bá pé the right reason, bẹ́ẹ̀ òní ìfẹ́ ti sábẹ̀ àyẹ̀wò ẹ̀kọ́ yìí bí akọ̀tún ní ìrẹ́pọ̀ tó lè sùkúl àwọn bí wa à ń bìí tó yẹ pé sẹ́ni kájà ń bọ àwọn òkú sí nǹkan lọ́dún ìgbà bíi máa níbi ìyànjú dá ó lọ́dún ìgbà bíi ìkọ́ni ó lọ́dún ìgbà. Wọ́n tó kọ́ mọ̀nà. Ọba wà àti bá lè kò sínú fíríjà gidi. Ọ̀lọ́bá wọn Nàìjíríà, ní ìdúrà Nàìjíríà ni pé amúnálọ amúnálọ ní ìjà bàbá. àwọn fáwọn tó bá tó wọ́n ní kòkó oríṣiríṣi bá tó wọ́n tó jẹ àwọn fáwọn tó mọ ẹ̀sìn sínú nǹkan gbóná àwọn mọ ẹ̀sìn sínú nǹkan tuntun tó báyìí tó bá kú sí báyìí tó bá kú sínú mi kú ìdí tó bá kú sínú gbóná kú sínú mi tuntun mọ tó bá kú sínú àwọn àgbẹ̀sọ̀ tuntun wọ́n lè lo many many months tó ń bọ̀ jẹ́. ó ti yẹ kí ni ẹnìkan ṣẹ̀dún lọ́rọ̀ mi mú ìdáhùn rẹ̀ wárí pé ó fi kàkó ẹsẹ̀ àlàyé ẹni yìí ó lówó ni àmọ́ ní òun ò diwó jọ lọ́wọ́ òun rí pé kóun ló ti lọ ọ̀rẹ́ ẹ̀ka lọ́yọ̀ yọ̀ kọ̀ọ̀ta tó wá ti rí ọjọ́ níwájú mi níwájú bí lè rí má ní àwọn pé owó ti pọ́dún kan ju pọ́dún kan lọ́dọ̀ rẹ̀ tó ní ìdáhùn. àdáńkọ́ ni bá rí pé tó ti 20 títí tí kó tí dígbẹ̀ jù lọ́wọ́ ilé yọ sọ̀rọ̀ lórí lórí yẹn náà ni. àmọ́bí ayé pé ó ti ń gbàgbà ọdún máa ń ṣe gọ́ọ̀dìmẹ̀ntì máa ra ilé yọmọ̀ta máa ó di ẹ̀yìn owó ní owó bẹ́ẹ̀ zaka lórí ẹ̀ ó di wa owó nìyẹn ti bẹ́ẹ̀ ni nígbà tó jẹ́ náà ló má ṣe ní ìlà ọ̀nà ọ̀rọ̀ àwọn ọ̀nà tó ṣe ní ìpínlẹ̀ tó ṣàkà ni bẹ́ẹ̀ zaka lórí ẹ̀ ó di é owó owó tó ta ní o fọ́nà sílẹ̀. ilé tí ó ń kóbi rẹ́ǹtì ó sì gbé tó wọ́ọ̀tì lè wọ owó ìrìn ìgbàlódé ó di ìgbàlódé ó tó gbàlódé rí.

ó tàkà ní january ó tàkà ní march tó bá tà january yóò yọ owó rẹ̀. ìgbà ọlọ́ba ìgbà ọlọ́ba lẹ́yìn ní ọdún kan. bẹ́ẹ̀ ṣe ìtọ́jú tó kọ́ lójú wa ló ní ìlọ àbí níbi tó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tó kọ́ lójú wa. tírẹ̀ǹtì yẹn tó gbà yẹn ọdún kan ó láti pé ọdún kan lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ wà alùpùpùpùránì ọ̀rọ̀ sọ́bí tó ní hújà àtọ̀rọ̀ àníbi sọ̀rọ̀ láàrọ̀ ọ̀rọ̀ sọ́bí tó kọ̀ àríbi sílẹ̀ ọ̀rọ̀ àní sísè ìwé ẹ̀mí ọ̀rọ̀ ọ̀rọ̀kọ̀tọ́ọ̀bù àti ọ̀rọ̀ sìdík ìkọ̀rọ̀ hajjan káwọn sọ pé yẹ bá ti kìrán ní ìfúráàdì lójú ọlájú àbúlẹ́bìn àbáàdì wọ́n ń fi wá àyíká níbi tí ìbá ṣe tọ́mọ́tò ọ̀rọ̀ òjò ló ti ládájú gbọ́nà àbẹ̀rẹ̀ níbi tí ó ti pé kíkà mi tí mo pé mo ti pé ìfà àgbà lẹ́bi ní sẹ́yìn àbúrò àlẹ́ pé ilé iṣẹ́ kò àjọjọra àlékún ti di ara mi lè sẹ́mà ẹ̀ ń fẹ́ kí ọlọ́run rọ òjò kalẹ̀ ilé orílẹ̀ ìkẹ́ yìí ọkùnrin kára rasulullah ìlú ti pé àdínẹ́bì sọ wípé ọkùnrin kára àwọn kàrọ̀ ọmọ ìgbà sọ pé ọ̀bọ̀kàrọ̀ sọ ọ̀rọ̀ àdínẹ́bì ó ti ọ̀rọ̀ ọmọ ìlànà ó ti ọ̀rọ̀ ọmọkàdà mi ó yé wa ó ti fi so ní ìdàrá ìkúta àbí ẹ̀dì ìbílẹ̀ ọwọ́ rẹ̀ ní fífi takùrọ̀ àdébì Muhammad sallallahu alaihi wa sallam sọ pé àbúrò mi ti pé aláya ní ìtura fẹ́ẹ̀ máa ti sáré jẹ́ bíbí àkàkùn wa ṣe nìyá ìgbẹ̀yìn òkú sẹ́yìn ó yé wa bá a mú sọ́lá. bí òkú bá kú irú àwọn pọ́pọ́sì bí ilé tí àwọn bí ilé tí ìyàwó àtàwọn ọmọ ń gbé bí àwọn furnitures tó wà mẹ́tí wọ́n ní láti ta tó bá fẹ́ yọ wọ́n bá fẹ́ pín ogún lẹ́yìn ni àbí wọ́n sì máa gbé dẹ̀ àbí báwọn náà máa ṣe. fún orí láti ta àpọ̀ tí wọ́n pè wọ́n bá lọ ẹ̀ ìdí wọn bá ilé àwọn aga yìí ti ìyàwó ni àwọn fíìsì yìí ti ìgbani àwọn akíní ti ẹ̀gbani ó di ó di wọ́n tààrà ọgbọ́n ta ẹrù ogun ó di ọgbọ́n ọ̀tà ọdún báyìí sí lọ́lọ́ àdúgbò karim wa ala alihi wa ashabi ajma'in wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh